حبيبي مديرنا بني الإمام نجل نفسي يا نفسي إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ألا أطفهم ولهم طبعتي ọpẹ́ tọ́ sí ọba tọ́pẹ́ yẹ ọba tí yóò ṣe oore tẹ́nìkan ò lágbára lórí àyàfọwọn nìkan fún wa agbára ábìmọ ipa àwọ ọka kódà kì í ṣe nítorí wípé bóyá èèyàn lè má lè súnmọ́ obìnrin èèyàn tó lè lè súnmọ́ obìnrin ṣùgbọ́n àlùbáríkà ábìmọ ọpọlọgbọn fún un ọlọ́run bá tó ṣe oore tá a lágbára lórí rẹ̀ fún wa ọlọ́run a dúpẹ́ àfi títóbi àti àánú rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run kò dọ̀pẹ́ wa ọlọ́run kò gba ẹ̀yìn wa ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ ọlọ́bọ ń ṣe ńlá anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì tó ọlọ́run bá fi ta kókó oríire ẹni tó bá fẹ́ ṣe oríire ayé àti tọ̀run anábì ni ó tẹ̀lé sallallahu alayhi wa sallam ẹni tó bá ṣe pé orí kejì ló bá wù tí èso rere ìlànà mi ìdó yàtọ̀ síta nàbí mi tẹ́lẹ̀ ọlọ́run ọmọjà sọ lù wọ ọlọ́mọjà nípinnu orí bú ọ lọ́n kò fọwọ́ sí kúnlẹ̀ dáadáa a kí àwọn bàbá wa tí wọ́n jẹ́ bàbá ọmọ àgbà tí wọ́n wà níkàlẹ̀ ẹni ó bímọ náà tí fú ọ lọ́mọ kò tí kọjá ní táwọn abẹ náà kọ́ lọ́n bá wa wò ó ọba tó bá wa wò ó débi tó dé ọlọ́run aka tó bá wò ó ọlọ́run kò tó bá wò ó ọlọ́run kò tó bá wò ó akíyè kú oríire púpọ̀ torí oríire tó ń wá kéèyàn ò bímọ ó rí ọmọ rẹ̀ ọmọ ó dáàmà ọlọ́run tó wá jó fojú rọmọ ọmọ ọba mo fi kí gbogbo àwọn tí wọ́n jẹ́ bàbá fún àfa àtòbímọ pátápátá nínú ẹbí lọ́tún nínú ẹbí ní ìkejì so àkíyín lápapọ̀ ọlọ́nkọ̀wọ́ láyé tó bẹ̀rẹ̀ yóò bá wa kíyín jù bá àti kíyín lọ ó sì bá wa sẹ́yìn lẹ́sàn dáadáa gbogbo àwọn tí wọ́n wá jẹ́ bàbá wa àgbàlagbà bàbá wa imam àwọn ṣẹ̀fẹ̀ wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wa ń bí àwọn bàbá tí àwọn ọ̀fẹ́ wa jọyìn wá níwájú ń bí gbogbo yín pátá dáadáa yín ọlọ́run níbi ó bàjẹ́ ọlọ́run jẹ́ àbọ̀ máa pẹ́ ọlọ́run jẹ́ àbọ̀ máa pẹ́ gbogbo tó lọ́wọ́ bá ṣe fún kálukú wa tí inú wa ń dùn sí ọlọ́run ní ìnáwó bànújẹ́ sí ọlọ́run gbàdúrà wa ju ibi tó gbàdé lọ ẹ̀dẹ̀ fi wá ṣe kó ń gbé dáadáa. àmọ́ ń gé gbégbègbè wa nítorí àsìkò ẹ̀dẹ̀ làwa ti wá a sì fẹ́ tètè ìlú wa náà làwọn ọmọ náà nàìjíríà ti ti kó lẹ́yìn ten à bíi twelve kọ́lọ́n kó sànù wa ṣe rí nǹkan tá a jókòó nítorí ẹ lónìí ìjókòó dùnú ni ọlọ́run bá ọba tó láyé ká ní wọ́n bí fadlillahi wa rahmatihi fàmì dhalika falyafrahu wa khayrun mimma yajma'un ọlọ́run bá ní pé ọlá ọlọ́run ìkẹ́ rẹ̀ oníkẹ́ ìdùnnú sí tọ́lọ́run bá ṣe orí ìdùnnú fún yàn ó fẹ́ rí ìdùnnú fẹ́ kí yàn dùnnú torí pé ní téèyàn máa dùnnú sí tó dáa ju orí ọlọ́run ọba ni ṣùgbọ́n bí a ṣe máa ń jókòó dùnmọ̀ tẹlómìn náà ni tó sì jẹ́ wípé wọ́n padà jókòó míì náà parí ọlọ́run má ṣètò ní ìgbẹ́ dáadáa tó pọ̀ àtòrí tó pọ̀ ló wà níbi kéèyàn bímọ wípé nínú àwọn ọlọ́run kò tó dáa tó wá táwọn ànábì ọlọ́run àríyìn mú sọ́lá tó bọ́ sọ́lá gbogbo àwọn tí tí wọ́n rí pé àwọn fẹ́ kú ò láyé àwọn ò tí ì bímọ wọ́n tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run. ìyá àgbàmọ̀dé àṣìbímọ a máa ń lọ ọ̀dọ̀ ọlọ́run wọ́n rí pé ah, ọlọ́run àfẹ́ fàyè ilé láì bímọ. wàyí ni khiftu al-mawaliya min wara'i wa kanat imra'ati aqira fahab li min ladunka waliya yarithuni wa yarithu min ali yaqub waj'alhu rabbi rabbi gbogbo wọn ní abẹ tọrọ ọmọ anábìwá ibrahim aleyhi salatu wasalam ọbẹ habili nínú sọọdẹhẹ orí ńlá lọmọ orí ńlá lọmọ ṣùgbọ́n bí ọmọ ṣe jẹ́ orí ńlá tó kódà orí bíbí máa tóbi débi wípé ọmọ lè ṣe sábàbí àlìjáná fún yín ọmọ lè dènà ìyá ná fún yín ọmọ a máa ṣe sábàbí bí èèyàn ò sí ní jẹyà alámàrí èèyàn ó dà nínú sáré ẹ̀rí kí anábà Muhammad sallallahu alaihi wasallam ní tẹ̀yìn bá kóyin kọ́ta àmàlù ìlàmì ìsàlá òkú mẹ́ta pé nínú tọ́ka ní àwòwálàdé salihin yẹ̀dẹ̀ àwòlàwò ọmọ rẹ̀ ọmọ pàtàkì gan ọmọ pàtàkì gbogbo ọmọ tọ́lọ̀ wọn bàbá tó lára tó ti fún kálukú wa ọlọ́run kọ́ mọ́ lù wọn pamọ́ wa lọ́wọ́ àwa náà ọ̀pọ̀lọpọ̀ wa náà tí kú ọlọ́mọ lù wa pamọ́ àwọn òbí wa ṣé wàá rí bá a ṣe sọ pé ó ọmọ jẹ́ oríire ó lè sábà bí àlìjánná ó lè ṣe ìgbà ó lè ṣàwò ìmọ̀jẹ́ àjọ àjọ pé inú alukùránì náà ló wà pé àwọn ọmọ kan mọ̀ sọ̀kẹ́ ọ̀rọ̀ bá ní iná àtọ́ àná sàádátánà ọkùnbàrọ̀ àná fa abọ́lú lẹ́sàdìyà ربنا آتهم ضيفين من العذاب والعنهم لعنا كبيرا ọlọ́run má ṣe wá lọ́mọ tí ó tọrọ bẹ́ẹ̀ fóbi ẹ̀ ṣe wá lóbi tọmọ ó tọrọ olórí ẹ̀ ìlẹ́bi ọ̀rọ̀ yẹn tóbi débi wípé ọlọ́run ni wọ́n mọ̀ sọ wípé ìrẹ̀ ọlọ́run ọba wa iná àtọ́ anáṣà dáta àwọn aṣíwájú wa la tẹ̀lé mo fẹ́ jẹ́ ká gbọ́ bẹ̀rẹ̀ yìí dáadáa torí àwọn ibìkan bẹ tá a ti ń gé ètí certain things wrong òun ni ìtìbá ṣáájá ti wà lẹ́kọ̀ọ́ bàrọ̀ wọ́n la mọ́ kí ni wàjádìná àléyé àbá ẹ̀ yìí kí n gbàdá níbi wa Ibrahim àléyé salatu wa salam tọ́jọ́dọ̀ àwọn òbí ẹ̀ ti ṣe wá sí fún un ní tí wọ́n expect ni wípé ní táwọn ń ṣe nǹkan lọ́rọ̀ kúrò lórí ẹ̀ òun ló bí àrọ́ ìbọn anta and alihati ya Ibrahim ó ní tí mò ń ṣe òwò ìrẹ Ibrahim àbí gbogbo ìgbà yẹn tí Ibrahim bá bí wọn kí máa ha rí tamasilu allati antum laha akif bó làwọn nǹkan tẹ́ ń jókòó tí ìwà òun ni àti jẹ wọn ni wajadna àbá àná laha akif báwọn bí wá ti jókòó tì í wọ́n ní bá a ti bá òbí wa àwọn òbí wa nù ọjà náà kàdálíkà ya fàálùn bí wọ́n ti máa ń ṣe nù ló jẹ́ pé islam kìí ṣe islam pé báwọn òbí wa ti ń ṣe o kìí ṣe islam báwọn ẹ̀gbẹ́ wa ti ń ṣe o islam wí kékeré lọ́lọ́run wí kí lànà bí wí ní sọ́mọ́ lọ́wọ́ ẹ̀sìn islam yìí ní ìṣẹ̀sìn ilẹ̀ yorùbá ìṣẹ̀sìn ilẹ̀ haúsá ìṣẹ̀sìn ilẹ̀ ìgbò ẹ̀sìn gbogbo àdáyé yìí nítorí lè fi jẹ́ ẹ̀sìn gbogbo àgbáyé òun náà ni pé àṣà ò ní rí lì ní impact lọ títí mẹ́ so àfi kí àṣà yẹn kó ṣe déédéé àlàáda aláti tó sọ́ọ̀dì ṣẹ̀ríà tí àdà bá ti orí gbá ṣẹ̀ríà àgbàdà náà torí pé ẹ̀sìn yìí dínú àlàmí yìí ò ní kí ṣe ẹ̀sìn ilẹ̀ Yorùbá dábàá ni àbáwá ṣe máa ń ṣe ilẹ̀ Yorùbá nù báwa ṣe máa ń ṣe ilẹ̀ Haúsá nìyẹn bí wọ́n ṣe máa ń ṣe ilẹ̀ Islam ló Islam ní lay down rules and regulations so ní dá bá ti fẹ́ sọ̀rọ̀ ń parẹ́ á mọ̀ padà síbi wípé hàn ṣé irú nǹkan tó fẹ́ ṣe wọ́n ṣe láyé ànábì nígbà wọn ṣe bá wọn ti ṣe kíní pàtàkì púpọ̀ làwa náà fi ní kú sínú wa alaikum salaam Muhammad aláwọ̀ ìhàyè ẹ kú ìdílé ẹ̀rà ẹ̀rà yẹ̀sà pàdùsù láàbí ní kó sínú wípé tẹ́ bá bí wájú wa ni àwọn bá ṣe ráwọn òbí wa tàn sí ẹ̀rù àwọn òbí àwọn aṣíwájú táwọn ọmọ mi ò padà àwọn ẹlẹ́pè láti àwọn ọlọ́mọ ṣe wà nínú òbí bẹ́ẹ̀ ọlọ́mọ ṣe wà nínú aṣíwájú bẹ́ẹ̀ ní tí mo kìlọ̀ síbẹ̀ ni pé bí ọmọ ṣe jẹ́ sábàbí oríire sábàbí dáadáa ọmọ tún lè jẹ́ sábàbí orí ibú náà fún yàn tí ọmọ ọmọ àwọn òbí ẹ̀ lè pè wọn ní rí ọlọ́run àwọn aṣíwájú wa àwọn àgbàlagbà wa látẹ̀lé fa àgọ́lúnà sẹ́mílà wọ́n sọ wá nù ọ̀bánà àtìhìn mùdẹ̀yìn fáyín ní mílẹ̀ láàgbà ọlọ́run àwọn ti mọ̀ páwọn ó jẹyà ṣùgbọ́n ọlọ́pọ̀ méjì ló fi jà wọn wọ̀nyí nti sì máa ń bi wọn náà ní kí a máa tẹríba fọlọ kọ máa tẹríba fanabi wa Muhammad nítorí kò lè jọ jẹ pé tó bá dàrú pé a ẹ rí i pé àwọn ní ààyè oríṣiríṣi nínú alukoran kí ló fà nínú ìjìnlẹsì ìjìnlẹsì ní koran ti yóò yé ayé pé bàbá àtọmọ mọ sáfúnra wọn bàbá àtọmọ tí ó pàdé lórí ẹ̀sìn Ọlọ́run tó lálàáfíà níjẹbẹ ìdí sì máa ń bi wọn ní amọkùn ẹrù rẹ wọ ó lẹ ń wò kẹ ẹ wò pé tí ebe bá ti lè wọ gbogbo ẹ̀ ní ọ̀wọ̀ lóbìjọ́ jẹ́ wípé bẹ́yìn wọn bá tọ́ ọmọ torí pé ògóńgó ni tá àbùkátà sí ó ní pé ká mọ̀ pé ọmọ àmánà ọlọ́run tàbá jẹ́ ti mọ̀ pé àmánà ni a ti gbọ́dọ̀ mọ̀ wípé a gbọ́dọ̀ mójútó gbà bá ń fi pamọ́ ni olóhùn ó padà béèrè nǹkan rẹ̀ ẹni wọ́n fi sọ gan olóhùn ó mú ká wá sọ. tó bá rí bẹ́ẹ̀ pọ́blẹ́mù tá a ní tó tóbi jù láyé òde òní kì í ṣe pá bímọ ẹni tí ọ̀wá ọmọ gan bímọ bí ìbá ṣe bẹ́ẹ̀ yóò ṣe bímọ tako lọ sọ́síkọ́ta ìgbà tí ò ní ìdíẹ̀ àwọn ọmọ kàfẹ́ ṣeré wọn kàfẹ́ bára wọn ṣeré àmì wọn sì dùn wọn sì bímọ eléyìí tó túmọ̀ sí wípé tó bá yẹ pé àábìmọ̀ ó bá jẹ́ kínní kò yẹ kó jẹ́ ìṣòro àbí ọmọ ó kéré o wàláì ó kéré gan àti ẹni tó ní ìdí ọmọ ọlọ́mọ bá ń fún ẹni tí ò ní ìdí ẹ̀ ń bi ẹlòmíì ó tà tí àwọn ẹlòmíì ń ta ọmọ tán gbowó ẹ̀ àìmọye ọmọ nínú orphanage tí èyí jẹ́ pé bàbá àtìyá ẹ̀ kú ṣùgbọ́n àwọn akọ́gbọ̀dọ̀ wọn wáyé àwọn tí ò ní ìdí ọmọ yín àwọn oríṣiríṣi ẹ̀jẹ̀ pọ̀ ọ́. káàkiri káàkiri káàkiri tí wọ́n ti dá ọmọ jọ síbẹ̀ tó pẹ́ ní tó bá fẹ́ tó bá tó ọmọ ń tí ọmọ ìgbà tó ń ti tí ọba bímọ tí wọ́n rò páwọn ní ìdí ọmọ. wípé ní àti tó owó nìkan o àti bí ẹ sì máa wo ọ̀rọ̀ yorùbá yorùbá náà dáa púpọ̀ nípa ọ̀rọ̀ experience wọ́n ní tọ́ ọmọ rẹ kó lè fọ́n sí i gbogbo ẹni tó bá ráàyè tọ́ ọmọ láàrin tó bá ráàyè tọ́ ọmọ tó bá ra láàrin tẹ́mi èrè ò bá gùn ó lè má fojú rí aburú nǹkan tó ń ṣe fẹ́mi àrò tẹ̀gbọ́n ti lọ ṣùgbọ́n tí ẹ̀mí rẹ̀ bá gùn yóò jókòó báyìí tó sì máa sọkó tí ò ní ẹni rẹ̀ lẹ́kùn látara àbànújẹ́ àtàbúrú tí ó rí níbi tóun ṣe lórí àìtọ́rọ ọlọ́mọ ṣe wà lẹ́ni tí ò rẹ̀yìn tọ́ ọlọ́mọ ṣe wà lẹ́ni tí ò ní tọ́ mọ́ ṣẹ́rí tí ẹ bá fẹ́ mú ẹ̀kọ́ nípa títọ́ ọmọ àwọn ibi tí èèyàn ti máa ń mú títí máa ń jọ jù láwọn ibi tí wọ́n fẹ́ sọ ẹ̀rí kẹ́ńgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní wípé àwọn tí wọ́n dáa jù nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run àwọn ànábì ọlọ́run ẹni tí ọlọ́mọ láyé nu tọrọ ọmọ lọ́dọ̀ wà lọ́yìn kí n bá fẹ́ mọ ọmọ lọ àbí ka ìtàn wọn. ìtàn tó dáa jù àwọn fún ẹ ìtàn tí ṣe ìtàn àti kì í ṣe tàn tí ò lórí tí ò nídìí bí ìtàn Yorùbá ìtàn ni bàbá Yorùbá ibo ni kíní ti bẹ̀rẹ̀ ibo ni Yorùbá ti wá àwọn àní Cairo ni wọn ní Sudan ni wọn ní Mọ́kà ni wọn ní kíní nígbà wọn rí i pé ká máa pè Mọ́kà ẹ̀yìn ní fáwọn mùsùlùmí wọn sọ nǹkan míì oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi kò lójútùú títí lọ nígbà tí ò sí nǹkan tí ó bá kẹrọ. ètí wọn ń gbìyànjú àti yànnàná fún wa ó ní pé the best ibi tí yàn ti lè kẹ́kọ̀ọ́ lórí bí yàn ti máa ń tọ́ ọmọ ni torí wọ́n bímọ wọ́n bá àwọn ọmọ lò wọ́n sì tọ́ àwọn ọmọ ìyẹn tó bá bẹ́ẹ̀ bá kú wọn bẹ́ẹ̀ yẹn kó wá lọ sọ́dọ̀ àwọn táwọn ànábì ọlọ́run ọba tọ́ nínú ọmọ ọlọ́mọ àwọn wò àwọn sàhábà ànábì wa Muhammad sallallahu kéèyàn lọ wò yí pé báwo irú èèyàn wo ni wọ́n jẹ́ bóò làwọn ṣe tọ́ àwọn ọmọ tiwọn tó fi jẹ́ ọjọ́ pé ìlú tó di ara ìlú tó burú jù láyé padà di ara ìlú tó ní tó ayé tó fi jẹ́ ọjọ́ pé àwùjọ ilé koko ó padà di àwùjọ ìdẹ̀rùn àti ọ̀nà kejì nìyẹn èèyàn sọ fún wa lónìí ní torí mo fẹ́ jẹ́ ọjọ́ pé ibi láti mẹ́kọ̀ọ́ tó ní ara kan nínú àwọn tí ànábì tọ́ táwọn tá ànábì tọ́ òun ni Muhammad sallallahu alaihi wasallam ó ní ọ̀gá rẹ̀ ni ọ̀gá ẹni tí máa rí yẹn ó rí àwọn èèyàn kan bó ṣe rí wọn yẹn wọ́n transfer rẹ̀ sínú ilé wọn tá a bá yọjọ mójútó ariwo pa ọ̀rọ̀ wa àti olórí àtẹlẹ́mù yóò já sáyọ̀ ọlọ́mọdé aláwọ̀ rí wa rú o ibi tájọ àwa gbàdé lónìí ọlọ́mọdé ọ̀tàkùn sí mi. anígbà Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn tó tọ́ tí mo kàn fẹ́ já ọ̀rọ̀ amọ́rọ̀ kékeré torí àsìkò nípa rẹ̀ ó ní pé ẹnìkan bẹ́ láyà nígbà Muhammad sallallahu alaihi wasallam ẹnì yẹn sàábẹ̀ nínú nǹkan tó wọ́n ni o ẹ̀ẹ́dì bó ṣe wọ́n ní ẹnì nǹkan kan sàábẹ̀ yìí wọ́n láàbúrò ọkùnrin sàábì wọ́n láàbúrò obìnrin sàábì ànábì ó ní bàbá láyé sàábì ó ní bàbá bàbá sàábì ìrùpá jọ mi òun gángan sàábì bàbá tó bí lọ́mọ sàábì bàbá tó bí bàbá tó bí sàábì ìrùpá jọ kọ̀ wá pin síbẹ̀ wọn ọmọ tó nǹkan bí sáyé sàábẹ̀ ni ọlẹ́gbọ̀n ọkùnrin sàábẹ̀ ni ọlẹ́gbọ̀n obìnrin sàábẹ̀ ni. sàábẹ̀ tó ń wọ́n tí ó yẹ pé irú nǹkan tá a sọ jọ òun wọ́n èèyàn rí lára ọwọ́ pọ̀ ọjọ́ rẹ̀ mo ti fẹ́ jẹ́ ká ọ̀rá mẹ́kọ̀ọ́ ká ẹ̀kọ́ tó yẹ ká mú lára rẹ̀. tí mo rò pé ìbá mẹ́nubà lónìí lọ bíi márùn ṣùgbọ́n kò sásìkò mọ́ ìfẹ́ dáhùn àgbàlagbà wa tí wọ́n wà ń kalẹ̀ àgbà àwa náà ọ̀nà wa náà ṣe díẹ̀ ibi tí màá ti ẹ̀kọ́ yẹn kí kọ́kọ́ fún wa lẹ́kọ̀ọ́ kan nípa bí ṣe tọ́ láti inú ilé wọn lẹ̀ torí a rí rẹ̀ níbìkan ó yẹ kí n sọ fún wa. nígbà tí wọ́n tọ́ ìgbà tóun náà máa tọ́ọ̀yàn báwo ló ṣe padà tọ́ọ̀yàn tápẹ̀lú rẹ̀ ṣe ń bẹ̀ ṣùgbọ́n ẹja mẹ́yọ kan ẹni tí mò ń sọ yìí ọkọ rẹ̀ ó ní àṣìṣe ìrùgbọ́n mi làwọ̀ ọlọ́kọ rẹ̀ ọkọ rẹ̀ náà sàbí tún mo rò bá jẹ́ mi yé tó túmọ̀ sí kí mo fẹ́ sọ̀rọ̀ ń rẹ̀ kí ni o obìnrin obìnrin ni sàbí ọkọ rẹ̀ sàábé ni bàbá rẹ̀ sàábé ni bàbá bàbá rẹ̀ sàábé ni ọmọ tó bí sàábé ni ó ní àwọn àbúrò lọ́kùnrin lóbìnrin sàábé ni ẹni tá à ń sọ yìí bí èèyàn bá pera rẹ̀ mùsùlùmí tó bá mọ̀ ń pa èèyàn tí ò tí ì ń pa rẹ̀ ẹni tó yẹ kó mọ̀ ń pa rẹ̀ kù kódà níbi tó pàtàkì dé ọba lọkàtà sí tó bá rí wàá rí pé torí rẹ̀ Ọlọ́run sọ ayé àlùkò ránìkà ó ní àyà tó ẹgbẹ́ torí èyí rẹ̀ lọ́lọ́wọ́n bá mi sọ̀kalẹ̀. èyí ó kẹ́ ẹ̀kọ́ bí wọ́n ṣe ń rí ọmọ lára rẹ̀ àti ẹ̀kọ́ béèyàn ti máa ń rí ọmọ. tí ọmọ ó fi mọ bóò lọ́mọ ṣe é jẹ́ lọ́dọ̀ òbí tọ́mọ ó fi mọ bóò ni ọmọ náà ṣe é jẹ́ òbí. ẹ̀yin bàbá yà ọ̀rọ̀ mi yé ṣàgbé ọ̀tọ̀ ní kọ́mọ ọmọ abọ́mọ ti rí lọ́dọ̀ òbí ẹ̀ ọ̀tọ̀ ní kọ́mọ ọmọ àgbẹ̀bẹ̀mí náà bá dòbí báwo lẹ́yìn kí n ti rí gbogbo ẹ̀kọ́ yẹn lọ́wọ́ lára ṣùgbọ́n ibi tí mo ti fẹ́ mú eléyìí tí mo fẹ́ mú lọ nítorí àsìkò ni o ó ní kí ńgbà tọmọbìnrin yìí tó lọ ilé ọkọ ó ní ọkọ òun tóun fẹ́ kò ní nǹkan kan ju ẹ̀sìn lọ ẹ̀sìn lónìí hadith Bukhari ni wà Muslim tọ̀pọ̀lọpọ̀ àwọn tí ra sunna ó ní ẹ̀sìn lẹ́yìn ìgbà náà anábà Muhammad sallallahu alaihi wa sallam wá fún ẹnìyẹn ní oko ó fún un ní oko dàbídùn kó lè máa fi ṣègbésí ayé ó wá ní ẹṣin yẹn obìnrin ó lóun ló máa bá mójútó àná bá mójútó ó ní pé kò dẹ̀ sí iṣẹ́ kan tó le fóun tó tó ṣùgbọ́n òun gbà fọlọ́ kò pín síbẹ̀ o ó ní pé láti inú oko rẹ̀ yẹn òun ó ro di dàbídùn wá sínú ìgboro Màdínà tó dẹ̀ ń jẹ́ bíi six kilometre sí Madina ṣẹlẹ̀ ní tí mò ń sọ yìí ara tí ọba já ká sọ pa rẹ̀ ṣùgbọ́n tí yóò mọ ọ̀rọ̀ mi gùn ó ní ká alayhi wa ó ṣe hijira wọn ó bí ọmọ òun lọ́wọ́ kọ́ bímọ yorùbá láyé nígbà táwọn anábì kó Mẹ́kà tán lọ sí Madina òun ni àkọ́kọ́ pé mùsùlùmí ó bímọ ọ̀nà tó gbà bímọ gan ọ̀nà ara ni torí ìgbà tó bí ọmọ tán gbogbo mùsùlùmí nínú wọn dùn kí nìdí sẹ̀ǹpé ńgbà táwọn mùsùlùmí ó fi wá sí Màdínà àwọn kan tí ń lo ìjọba Màdínà systematically wọn làwọn Yahudi dídí àníbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó mú kí kẹ́kẹ́ ọkọ̀ má ti ọ̀rọ̀ wọn lẹ́nu ẹni tó fẹ́ jọba àwọn tó fẹ́ jọba ni o àwọn tí wọ́n ti jẹ́ nǹkan ni o àwọn Yahudi tẹ́ pé àwọn ni àwọn lárúbáwọ̀ lọ́kọ́ gba lámọ̀rí wọn bá tí wọ́n pẹ̀lú àwọn aláfàǹgbà náà ẹni tí mo sọ onígbà tó ń bímọ inú gbogbo àwọn èèyàn dùn torí pé tí wọ́n ń sọ fún wọn tẹ́lẹ̀ ni pé kọ̀dì sáhàrọ̀ kó wọn ìyàwó àwọn Yahudi ti ṣe sáhàrọ̀ fún yín gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ wá láti mọ́ka ẹ̀ ní bímọ nígbà tẹ́ ẹ̀ bá bímọ bẹ́ẹ̀ ṣe kóra yín wá bí èèyàn pàtàkì ni ibi tí mo fẹ́ lò ń bẹ̀ obìnrin ní onílé ọkọ o látara ẹ̀kọ́ tó ti ní láti lé ẹ̀kọ́ bí èèyàn ṣe tún máa ń jẹ́ ìyàwó ní ọkọ lára rẹ̀ tí mo ní ẹ̀kọ́ tọmọ ibi tí mo fẹ́ lò ń bẹ̀ lélẹ̀ ní ọ̀rọ̀ tó pọ̀ ní hadithi yẹn gùn díẹ̀ òun ru odi òun wá ń bọ̀ sí Madina anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ń tàwọn àtàwọn sàábì rẹ̀ míì wọ́n ń bọ̀ lánàbì bá rí ah arábìnrin ru odi báyìí torí ẹni tó bá sọ fún wípé kí ìyàwó máa ṣe kéjì ọkọ ṣe kí n pọn ni sọ yìí o ló lóko. ọ̀ràn àyàn ni hídímà ọkọ fún ìyàwó ọ̀ràn àyàn ni kì í ṣe wípé ọ̀ràn àyàn ni kíyàwó ṣe hídímà ọkọ ẹ̀ a máa sọ ń jọ mi ẹ̀sìn ìta ló lóun mójútó ẹ̀sìn ọkọ ẹ̀ òun ṣe hídímà fàáyé wọn ṣe hídímà ó ló le fóun ju nǹkan mi lọ ṣùgbọ́n kò sí ní tó mọ̀ sí kódà àwọn àwọn àlàkọ̀ọ́ta ìlànà bí ti tọ́jú ọkọ bí ti ṣe gbẹ gbogbo ẹ lọsọ ó ní nǹkan tó wọn máa ń ṣe nínú pé yẹn ó dáná kò ní búrẹ́dì ṣùgbọ́n Ọlọ́run tó wá kẹ́hùn òun wá ní àwọn ànsọ́ọ̀rù tí wọ́n jára Màdínà tọ́lá ra mọ́kà lọ́hùn tí wọ́n jẹ́bi méjì tí wọ́n dé èèyàn rí lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ búrẹ́dì ṣe dáadáa kọ́kọ́ rẹ̀ ó lè rí búrẹ́dì jẹ yóò tún wá bí iṣẹ́ búrẹ́dì fún ọkọ̀ ní ó jẹ búrẹ́dì ẹ̀yin máa ń ṣe jẹ̀mí lọ ẹ̀ bá ń ṣe yóò wà lọ́bí fọ́pọ̀ ẹ̀ àyìnlọpọ ayé ẹgbẹ ọ̀rọ̀ mi yé n tí ò mọ dá nínú oúnjẹ yóò lọ gbé fáwọn tí ó dá tí ó dùn tí ó yànjú kọkọ rẹ ó lè gbádùn oúnjẹ yẹn ẹ wò ká má bàa dín ìnàpẹnu torí àṣẹ anabi wa ń bọ̀ sallallahu alaihi wa sallam pẹ̀lú àwọn sàábé anabi wa rí bó ṣe ṣí odi mari tí ń rù lọ á anábì bá ní bákbák ṣe sùúrù ṣe sùúrù anábì wa jẹ́ kí ràkúnmí tó gbò ó kúnlẹ̀ anábì ní pé kó gbò kó o máa gbé lọ sí Madina iṣẹ́ ìpọ̀ gun ràkúnmí. ẹ̀gbọ́n tí ó sọ fún anábì wa Muhammad sallam ẹ̀gbọ́n tó rìpọ́ọ̀tù fún wa ó ní fásitì àyà ètò fásitì tàhíyáyì bá anábì ti sọ pé gun àkúnrin báyìí olójú wa dì mí ìwà gun àkúnrin lẹ́yìn ọkùnrin ni wàá ń sọ fọkọ rẹ̀ tọrọ náà lórí pọtù fọkọ rẹ̀ ó ní mo wá rántí ọkọ ìrọ kàkà mo rántí wípé ojú sì wà lára rẹ̀ tí n bá gun àkúnrin lẹ́yìn ànábì ó mọ̀ ṣe wípé owó rẹ̀ ó mọ̀ ọmọ bínú sí ànábì wa Muhammad ẹ̀ tún wọ̀n kan arábìnrin yóò gun o àwọn sábẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe kọ́rọ́ oníbọ̀ tí ojú tì o tẹ́ bá wo pírọ́blẹ́mù tá a ní láyé nìṣẹ́ tó tóbi jù àìlójútì ní tó tóbi jù nínú pírọ́blẹ́mù challenge tá a ní lórí ààtọ̀ ọmọ ẹ lọ wo pírọ́blẹ́mù tó tóbi jù àìlójútì wàláhì àìlójútì kódà tóbi dórí àwọn tẹ́ ti sọ pé àwọn ń ṣẹ̀sìn wọ́n ti bójú wọ́n ti jẹ́ òbí yóò tún gbé kámẹ́rà síwájú àyè tí ó máa polówó nǹkan mi ìlú wọn máa jó àwọn èèyàn pẹ̀lú àwọn aláàfáà àti àwọn wíláwà ní báwọn bàbá ìsórí táwọn àtẹlẹ àwọn ó sì máa jó báyìí nínú mídíà ọmọ kan ò ní lójú ti kó lòun wá owó kí wọn ní wọn sọ yí pé tòun ọba rí owó àfi kò ń lo òbí òun wọn sì ń lò wọn wọn máa ò ní lójú kó lòun wá owó wọn ní kó ń lọ mú pátá ìlú mi wá ọmọ kan ò ní lójútì kí àwọn kan láwọn ń ta fóònù kí wá ní kó máa jó wájú mọ́tò iye fóònù táwọn bá ra àwọn fún commission lórí ẹ̀ ọmọ kan ò ní lójútì kó gbà wípé àní ṣáṣáàrí owó ọ̀nà tá a gbà rí òun kò má ta ìkẹ̀kọ̀ náà ni ó gbé ìbò lójú òun náà ni ó lákàjá Amẹ́ríkà láì dé airport rí òun náà ni ó jalè ẹnìkan ò ní lójútì tí a fi ojútì tọ̀ kó wa gbà wọnú oyún ìgbére gbogbo nǹkan tá a rí nínú nǹkan tá a pè ní social crisis àìlójútì ló fà àìlójútì ló fà ilé mi rí pé ọ̀rọ̀ ojútì anabi wa muhammad sallallahu alaihi wa sallam ó há máa rẹ púpọ̀ ẹ máa wo idha lam tastahi fasnaha màṣẹyìí tí ìtìjú bá ti sọnù mọ́ lọ́wọ́ ìwà tó bá ti wọ ní ọmọ ọwọ́ kò sí tó lè ṣe mọ́tò bá ti tìjú. ẹ dákun torí tọ́lọ́ mi bá ń lónìí ọ̀rọ̀ mi ò pọ̀ ibi lọ náà ní jẹ́ bẹ́ẹ̀ o ibo kan ti bá mi ibo ni òyà ti bá lù irú ọ̀rọ̀ wo lẹ́ẹ̀kẹ́ kárú máa lù mí lẹ́nu irú ọ̀rọ̀ wo ni irú mi ò gbọ́dọ̀ máa sọ irú ìwà wo ló tọ́ sí irú mi irú ìwà wo ni ò tọ́ sí irú mi tá a bá ti wá ríra wa bẹ́ẹ̀ tán ẹja rí àwọn ọmọ wa lórí ẹ̀ gbogbo ọmọ tá a bá rè tá a bá rè ìtìjú mọ́ èèyàn ti ń ṣòfò ẹ̀ láti kékeré kọ̀ọ̀kan máa èèyàn ti ń ṣe òfò ọmọ yẹn láti kékeré kọ̀ọ̀kan máa ń lọ́mọdé aṣòfò ọlọ́mọdé aṣọ̀fọ̀ ọlọ́mọdé aṣọ̀fọ̀ ẹ dákun torí tọ́lọ̀ ẹ jẹ́ á rí ara wa lórí ìtìjú ẹ jẹ́ á rí àwọn ọmọ wa lórí ìtìjú lábẹ́ ọmọ òun ní ìtìjú lábẹ́ ká ní ìtìjú ni ká máa bẹ olóyè ká rìn sí torí ibi tá a bá máa ń rìn sí làwọn ọmọ wa náà máa jẹ lọ. ẹni tí mo ń sọ̀rọ̀ yìí onífọ̀sítà ayá yìí ojú tì mí torí kí wọ́n fi ojú ti kọ̀ wọ́n ti kí ni wọ́n fi ojú ti kọ́ ẹni tí mo ń sọ yìí ní ẹ̀kọ́ débi wípé wọ́n máa ń pè ní dáàtú ní ìtọ̀ ọ̀kọ́ yìí àbí dáàtú wọ́n máa ń sọ wọn láti mọ ẹni wọ́n sọ wọn máa ń pè bẹ́ẹ̀ kí ló fà á tí wọ́n fi ń pè bẹ́ẹ̀ ìrìn àjò anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní ipa tó tóbi tó kó ń bẹ látàrí ẹ̀kọ́ ilé tó wà lára ẹ̀ wọ́n ní Asma'u bintu Abi Bakr into Abubakar Abubakar ní sàbí bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ Abubakar ní bàbá rẹ̀ tá n pè ní Abu Kuhafa sàbí níta àfi ní sàbí ọmọ sàbí ọkọ rẹ̀ Zubair náà Awwam sàbí. ǹjẹ́ ìjẹ́ mọ̀ wípé nítorí ó jẹ́ di ẹrù ìrìn àjò Muhammad

kódà ó padà ó padà o kó tó di pé wa padà ti aisha àbúrò rẹ̀ mi ọdún mẹ́wàá ó lé ló aisha Abdulrahman bin Abi Bakr àjọ mi tí ọ̀rọ̀ táwọn sọ pé ọlá ọkùnrin ọlá ìtumọ̀ ń ta àgbàlẹ̀ wọn ilé jáde kí ni wọ́n tọ́lọ́run ọba fi ṣe ní ọmọ rẹ̀ tí ọlọ́run ọba fi ṣe ní ìyàwó rẹ̀ tọ́lọ́run fi ṣe ní ìyá rẹ̀ ìpele ìpele ni o ọmọ rẹ̀ tó fi mọ̀ pé ọmọ rẹ̀ ni ìyá rẹ̀ tó bí fábùbákírò kàṣílámù kò tẹ́lá kò dàṣílámù lẹ́yìn tí wọ́n ti wà ní Medina for years ìyá yẹn ló ń fẹ́ wá kí ìyá yẹn ló ń fẹ́ wá kí ẹ̀ sì máa wò ó sí radiyallahu anha wa radiyallahu anil mankurin gbogbo wọn pátápátá láti sọ ó lọ bá ànábì ni ní na ummi aqbalat wa hiya mushrika ìyá mi mọ́ ló ń fẹ́ wá kí mi kò sì tí ìfẹ́ bọ́ tí ń ṣe ẹlẹ́bọ̀ ni àfa àṣìlò omi sọ lẹ́tọ̀ọ́ sí kí n ṣe bí ọmọ tí ń ṣe sí yàsí ànábì ni sílé ummaki ṣe dáadáa sí yá ẹ kò wó wípé ó ti ṣẹbọ kọ́lọ̀ gbọ́dọ̀ dọ́dọ̀ mi ó kọ́kọ́ lọ gbẹ̀kọ́ bí ó ti bá lóyún ọmọ tó ti jọ ọmọ tí èsè pọ́n ń gbà jẹ lọ́wọ́ òbí mọ́ aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tó bí ò ṣe ẹ̀sìn ẹ̀ tó dẹ̀ mọ̀ wípé ó yẹ kóun kẹ́kọ̀ọ́ bóun ó ti bá lò bóun ni ó fi bá ìdí ìtì ìṣẹ̀sìn ẹ̀ lò ah, ìròpẹ́ ẹgbọ́n mi tí mo sọ yẹn yé ìyá òun ló kù tó ní ìdí ẹ̀ gẹ́gẹ́ bí ká mo sá lọ ọmọ ṣé torí kí n wàá ṣẹ̀sìn rẹ̀ mo sá lọ ọmọ ọmọ òbí òun ló ní ìdí síbẹ̀síbẹ̀ ọmọ ẹ̀ tó òbí kẹfìrí ẹ bọ́ tọ́ ẹ̀hún bíi mùsùlùmí wà kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tá a bí sínú islam tá a pè ṣé à ń bẹ̀ tóbi kátó wá sọ pé wọ́n wà á mẹ̀ tóbi tí èsì mùsùlùmí kátó wá sọ pé wọ́n mẹ̀ tóbi tó ti gbàgbé wọn sí mẹ̀dínà tó ti ń wà máka ti pẹ́ẹ́pẹ́ ọlọ́run bá ṣàánú wa ọlọ́run bá ṣàánú wa ẹ̀dín àárí àwọn ọmọ wa lórí ìtìjú kó lè ṣe yí bó ṣe jẹ́ ọmọ rẹ fáwọn òbí ẹ̀. ẹ lọ wo róòlù tó play nípa ìgbésí ayé Abdullah ẹ̀ríkì mo ní pé òun lọ kọ́kọ́ bí ọmọ tá a kọ́kọ́ bí sínú Islam ìgbà tọkọ rẹ̀ ní kíkà àwọn ṣe ìjìra lọ tí wọ́n ń ṣe ìjìra ó ní nígbà yẹn oṣù òun ti pé tó bẹ́ẹ̀ ṣe ń dán lára àwọn ọmọ lọ ṣe ìjìra náà wọn àwọ̀ dúró Madina kò bá lóde tó fi bímọ kò bá òun lóde tó ti bímọ ìgbà tó bí màtá ó ní ọmọ yìí ní fún lọ́yẹ̀ kankan lára mi ò ní kan ó dọ̀dọ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam ó ní pé nǹkan kọ́ kọ́kọ́ wọ ara ọmọ mi ètò ẹnu ànábì sallallahu alaihi wasallam ànábì sì tọrọ àgbàkà ó sì ṣàdúrà ó mọ ìgbésẹ̀ wo ẹ̀kọ́ gbé lórí bí foundation àti èrè ọmọ ó sì yanjú mo ti sọ tó bí mo ti sọ ti yáwá wọn ẹ wá wo ìgbésẹ̀ tó gbé lórí ọkọ ó mọ kí ló lè bí ọkọ òun nú bó ṣe jẹ́ pé ànábì lórí kó wá ṣe nǹkan tó àwọn òbí á inú ìyọ inú ọkọ mi ò ní dùn sí níbo iye àwọn obìnrin tí wọ́n ti di nǹkan míì lábẹ́ àwọn àfọwọ́rò ní rádaràda ọmọ ẹlòmíì ti dàpọ̀ wọ́ọ̀dù ẹni táwọn afọwọ́n ni wọ́n ṣe ìtìjú ọba ni nínú títọ́ ọmọ wàláhì ẹnìkan ò ní rọ́mọ tó lórí ìtìjú tó ń gẹ̀gùn ọba ní ìtìjú ìta nídìí ni ẹ o káwa gangan ká kọ́kọ́ rí ara wa lórí ìtìjú mo rò pé àmọ́ para sí fà ọlọ́run ọba ni àmọ́ pé ara nǹkan tó lọ́n máa ń ṣe ni mo rò pé aláyé ti ànábì gangan ní ìtìjú àbí òní sọ̀rọ̀ ara ròyìn àwọn àníkó dà ìtìjú ni ara yìí máa ń tó bá rí bẹ́ẹ̀ tá a bá sọ̀fù pírọ́blẹ̀mù àwọn ọmọdé ọmọkọ́ máa rárá àdá tó pọ̀ láyé wàlọ́ọ̀hì ìtìjú ni kòǹgórí ìtìjú ni góńgóri ẹ̀ o ọjà àti wo ihdahuma tamshi ala istihya kúránì nù obìnrin ní ròyìn bẹ́ẹ̀ ọmọ ẹni olówó bá Musa tamshi ala istihya tìtìjú tìtìjú wàláyé ọmọ tìtìjú bá ti tẹ́ bá rọ̀ màkà tí ń wọ̀wọ̀ pọ̀pọ̀ lójú ti ẹ̀ẹ́dẹ̀ ni pé ìyá rẹ̀ náà gọ̀wárì nígbà àwọn bàbá wa tẹ́ bá rọ̀ bí ó sì yìgì lẹ̀ ó sì rí lẹ̀ ṣé yìgì nìkan náà sílẹ̀ nìsí ìlẹ́yìn rọmọ náà kò wọ́n ìwọ́n lò tí wọ́n sùn ẹ bá rọkùnrin tó lu tí tó tún di dàda láì bí ń dàda kò ní ti jù ní àbúrò àwọn tó ṣe yíké bí wọ́n bá wọ́n ṣòkòtò ní àbíkẹ́ fàálẹ̀ kẹ́lẹ́ kí wọ́n wọ pátá ṣébẹ̀ ní abẹ́ ẹ̀kọ́ ìlàjì ní báyìí wọ́n mọ̀ tẹ́ mọ́lẹ̀ wọ́n sí báyìí kò sí ti jù ní kò sí ti jù oríṣiríṣi lẹ́mọ̀ gbọ́n nínú news bàbá tí ń bọ́ mọ́ sùn ọmọ tí ń bá yàwó rẹ̀ bàbá yàwó rẹ̀ ẹbí nìkan láti ń gbẹnu sí máìkì lọ́dọ̀ yín àtẹ̀ntí ń ṣe àtẹ̀ntí wọn ń ṣe kó sáà ní tìjú táwọn tí a ń yàn gbọ́ ń bẹ̀ wù táwọn tí a ń bẹ̀ sọ èèyàn gbọ́dọ̀ máa gbọ́ ẹ ṣe bàbá bàbá fẹ́ sọ fún à ń bọ̀rọ̀ lọ èyí táwọn fẹ́ lò bẹ́ẹ̀ ni pé kò sí tìjú ṣé àwọn tí bẹ́ẹ̀ yẹn tó jọ mọ́pẹ̀ tìjú wa ṣé àwọn kan yẹn ṣé bàjẹ́ ni àbí ṣe bàjẹ́ orí kí ló jókòó lé foundation rẹ̀ àìní tìjú wàláì foundation rẹ̀ àìníkì ẹ̀já rẹ̀ ara wa torí orí ara wa ló ti bẹ̀rẹ̀ pákéjì ṣẹ́yì láyọ̀ ọ̀rẹ́ ẹni ò ní nǹkan ò lè bọ́ yàn so you cannot give what you do not have ẹ jẹ́ ká kọ́ rí ara wa lórí káwa gan ọmọ kí ló tọ́ kí ni ò tọ́ káwa ṣe ní ìpìlẹ̀ bá ti rí àwọn ọmọ wa ọmọ tá torí rẹ̀ jẹ́ pọ̀ lónìí ọlọ́run ọ̀dọ̀ rẹ̀ làlùbáríkà wà ọlọ́run bá fún làlùbáríkà wọn à sí ṣọ́ọ̀bù àlùbáríkà síbi kan àánú látọ̀dọ̀ ọlọ́ọ̀ni ọlọ́ba fún mi lálùbáríkà tó bẹ̀ ká la fẹ́ wo ma ṣáà lè wúra wa ni ṣáà lè tọ́ra wa ni ọlọ́ọ̀ba àtọmọ yìí ọlọ́ọ̀ba àwò àwa náà ọlọ́ọ̀n wo àwa náà àìsàn gbúrú àdánwò gbúrú ọlọ́ọ̀n kọ́ máa fi kàn wá bá a ṣe tó ẹ̀sọ̀ jọ síbí lórí ìdùnnú àápò ń bí ààyè kálukú wa ìdùnnú ìkọlọ́ọ̀jà هذا وصلى الله على محمد اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أما بنسواك